náà ni wọ́n jẹ́ òun náà ló pa wọn ó dàbí náà ló kọ sí ẹ̀kọ́ bá ló pè wá nínú àwọn àdọ́mọdé náà lẹ́gbẹ̀ẹ́ ìdèbísà ni wọ́n jẹ́ ẹ̀rọ ń ta wọn ní ọmọ ọmọ ọmọ àtà wọn bí ọmọ ìdèbísà ìdèbísà yẹn jẹ́ àwọn àdọ́mọdé náà lẹ́gbẹ̀ẹ́ ṣíìs ṣíìsù ti ń bẹ̀ lẹ́bi ti ń jẹ́ ọmọ fún àlẹ́gbẹ̀ẹ́ adámọ̀ àrí ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ pé etí ń bẹ láàrin àlẹ́gbẹ̀ẹ́ náà àrí ìṣẹ̀lẹ̀ التنبي آدم فينجي أبو البشر كفرطة أسكو جيلا جبريت ابن عباس رضي الله تعالى عنه ما قال حكى عنه ابن كثير وعن يمشي بلاغي نوح عليه السلام أتي النبي آدم عليه السلام يعني مئة وستة وعشرون سنة ولا يغيب آدم عليه السلام كده آدم ده كده وقال أساس السلس اللي هي سلسة من نوح والسلام إما رمي ابن عباسنا مثلا قلنا يعني النبي نوح عليه السلام أتي النبي آدم عليه السلام كان بينهما عشرة قرون آل جنريشنز موعة قبل نبيه من المجلس يعني جل النوى التي الله يعني آدم عليه السلام وفي النبوى عليه السلام كلهم على الإسلام بقوا زلال الشمسي سيراته والنبوى أتولى يا نبوى عليه السلام سيراته بيتنوى ويا وتولى يا نبوى عليه السلام وسنة كثيرة سبقنا بعد كلا كان الناس أمة واحدة nípele bọ́lá wọn bá ní káwọn èèyàn máa bẹ lórí àtọ̀ṣẹ́d ni wọ́n bẹ̀rù kò sí ìsú ìyàpẹ́ ẹnu bá wọn kan máa ń tọ̀ṣẹ́d táwọn kan máa tẹ̀lọ́ àwọn ìpìlẹ̀ tí ọlọ́run bá ní káwọn aláyẹ adam alẹ́sàlám kánú ọmọọmọdé adam islam wọ tọ̀ṣẹ́d wọ́n jẹ́ generation fìkà orí tọ́lọ́run orí kí ọlọ́run fẹ́ ọmọ àdéhùn máa ń bẹ̀. ìmùtàfẹ́ ìrọ̀lẹ́ nígbà tí wọ́n fẹ́ sàlàyé jíjẹ́ tẹ́rọ ọ̀dá ní kí lọ́mọ alẹ́ ìsàlámù tí ọ̀rọ̀ nígbà wáyé wọ́n dé nígbà tí àwọn èèyàn ṣe ń jìpìlẹ̀ yìí ni o ọlọ́run bá àti kẹlẹ́ gbé lọ́mọ alẹ́ ìsàlámù dìde láti wá ṣe dáhà láti gbé mẹ́sẹ̀jì ọlọ́run wá ayé nígbà náà lọ nígbà táwọn ayé tako ìpìlẹ̀ tí a ní wọ́n ń bẹ lórí ẹ̀ nínú ìpìlẹ̀ àtàkìlẹ̀ ìsìlámù ابن كثير من البداية والنهاية لما بالجملة تفسر لبدي فنوح عليه السلام إنما بعثه الله تعالى لما عبدت الأصنام والتواقيت ده طلع مبدا لكن هو عليه السلام جدين نبدا كان يبقى في ما سين موسى يبقى في ما سين طلع بعد فلو فات وشرع الناس في الدلالة والكبر nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gbégbá àánú ó bẹ̀rẹ̀ sí máa gbégbá ìwà kèfèrí ìgbà náà lọ́run tọ́bọ̀ àṣàrò lọ́run rọ́ṣùmẹ̀tẹ̀n nílẹ̀ dáàtì ọlọ́wọ́ gbé mẹ́fà alẹ́ ìsàlámù dìde kóló yìí máa jẹ́ ìkẹ́ ọlọ́run táwọn ayé fàtàlà òwúrọ̀ rọ̀ṣúrì bùrọ̀ ìta ilẹ̀ ahìlì ẹ̀yà àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run pé tó lórí ọlọ́run tó rìsáàlà mi yí táwọn èèyàn ní onímọ̀gbà ìṣọ̀rọ̀. Ẹ̀rí, anábìyàn mọ̀gbà ní sọ̀lámù ní olóyìn ní ṣókì. Ìta anábìyàn mọ̀gbà ní sọ̀lámù kọ̀ọ̀rọ̀ ìgbàmù tẹ̀lé. Bẹ́ẹ̀ ti ṣàlàyé ìgbésí ayé anábìyàn sọ̀wà. Lọ́pọ̀lọpọ̀, bí ẹ̀rọ النبي صلى الله عليه وسلم من من القرآن الكريم ورنم عليه السلام ثم لا أريد ثم بدا ريساتشز لوغي ينوى عليه السلام أعتبال عز السلام ينكتا القرآن الكريم إجابة الأعراف قال قصورة يونس تتا هود تتا المؤمنون تتا الأنبياء تتا الشعراء تتا العنكبوت تتا الصفات كفى القمر قال النبي ونوح عليه السلام قم عملني سورة قرأ في صدقه النبي من الله وصال النبي كيف لما غير الله ومن الله من جوالا إن هو الدلال ده النبي إن هو جنة والنبي لنوح عليه السلام ده أجاب سبع اسمها كم البيئة البيئة التي بعث فيها نوح سكس nítorí wípé tí ọba fẹ́ láǹfààní àti ṣàlàyé èèyàn kan láyé ìrọ̀rí èèyàn kan láyé kódà jíjíṣẹ́ òjíṣẹ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀dà àríkẹ́ ọlá ayé bùkátà sí kàmá àlùbí àmẹ́tí àṣàfihàn kí ni àwọn nǹkan tí mo ní fetish àwùjọ tí ó ń bẹ kí ni èèyàn máa ní orí ta lórí irú dáhàwà wo lànàbí òṣè tó túmọ̀ pé gbogbo dáhàwà náà kó náà tó bẹ̀rẹ̀ dáhàwà tiẹ̀ làbúgbà ẹ̀yẹ dòrúfẹ̀ ìbí àtẹ̀lẹ́sìn wá fìyà. náà kò tún wọ pé ní ó fi àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ kò sí gómìnà mẹ́ ní lọ́tọ̀ wo irú àwùjọ àwọn olówó báwo làwọn orúkọ àwọn báwo ni wọ́n ṣe wọnú nínú iṣẹ́ náà bá àríṣẹ́ lọ́sí báwo ni wọn ò ṣe wọnú sí àwọn olùkọ́ nípa lọ́wọ́ àríṣẹ́ rá wọ́n ló kọjá wípé àwùjọ yẹn ò dá ìtàwọn èèyàn mọ̀ nípa ṣíṣe ọlọ́run ọba ti gbajúmọ̀ láwùjọ náà nítorí àwọn gbajúmọ̀ jù ní àwùjọ mẹ́ta lọ́wọ́ àríṣẹ́ rá ẹ̀ṣẹ̀ àti eh, ẹ̀ṣẹ̀ ẹ̀bọ ó gbajúmọ̀ ìfẹ́bọ ìsìn ẹ̀dá ọlọ́run ká fi olùgbà wọlẹ̀ ká má sì má ká má wá sí àwọn ẹ̀dá ó gbajúmọ̀ láwùjọ lówó àìsàrà. Débi tí alábàárà lówó àìsàrà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa pe àwọn ẹ̀ṣẹ̀ àtọ̀fin bí ìpè ìṣọ̀kóso ló gbà létí àwọn èèyàn. Káyọ̀ kọ̀rì sáàmùrà òṣèlú. Wọ́n lè di ẹni tí wọ́n ti dágbò ìmọ̀ sẹ́bọ̀. كانوا قد رأوا الشرك أنه الأصل وفي هذا كان مجال الثلاث قال تنكر والسكر مكتبما كأنه يريد أن ينقلهم عن أصلهم بيتنوا عليه السلام وقد بوقوع الكلة رجع عليه السلام nígbà tí wọ́n wà láwùjọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa sin àwọn ẹ̀dá àwọn àwọn èèyàn ń sin ẹ̀dẹ́lẹ̀ ẹni ẹ̀dẹ́ سواع يغوث يعوق نصر أسماء رجال صالحين أو يدا دا لو دا نوح يعني قبل أن يبعث نوح فهذا كنا متوايد بالعواني في سجاع دا نعم وتوا contribute fún social development ni inú àwọn tí wọ́n mú oríṣiríṣi tí wọ́n ní láti ṣàánú àwọn tó ń bẹ lórí orílẹ̀ sàmáàtù ẹgbẹ́ bí kọ́lọ̀ ènìyàn sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ènìyàn ọkùnrin nígbà tí wọ́n kú àjọ́sí àyíyáṣù lọ́wọ́ fáàtìrì àwọn bẹ̀rẹ̀ sí máa balẹ̀kẹ́ àwọn ya sùwọ́ àmà àwọn olóyìn àgbókùnmọ̀ àwọn àdúrà àwọn olóyìn wọ́n ya pépé èṣù ti fi àdéhùn fún ádámà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ̀n ní fún rẹ̀ òun ò sì lókè àwọn àbámadọ́mọ rẹ̀ lẹ̀. ya Adam, àbíyànjú ọba àwọn Ádámàtà ní kí n darí ọkọ̀ ní òkè rẹ̀ yìí, èyí ní jẹ́ pátá lórí láyé. Òṣìṣẹ́ ọ̀gá wọn, tẹ́yìn na àti ọ̀mọ́ ya tó ti wọ́n sí mọ́tòkárò ìdílé àti tó kákó wọ̀ lú àmàrà wọn èrè àwọn ẹni rìn níbẹ̀ at least tẹ́gbà ń rí wọn wọ́n máa motivate àwọn tó first intention òun náà sì ní tí èṣù kọ́kọ́ tà fún wọn táwọn ti fẹ́ ṣe lóbi tó lọ. àwọn ènìyàn bá gbà kọ́kọ́ bẹ́ẹ̀ wọn lóore nígbà tó yá èso tó lọ wọn bí a ti gbẹ́ wọn àwọn ẹni rẹ̀ yìí sí àwùjọ ìlú káàkiri kò sí àbúrú kí ìrọ̀lẹ́ èyí tí wọ́n bẹ nínú oníkálùkù ọdún tó bẹ́ẹ̀ sí wọn ọdún bá. bẹ́ẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tó kọ́ bọ̀ fẹ́ǹsì àwọn jẹnẹrétà àkànìkọ́ ọkù àwọn ìlà wa wọ́n láwọn èrè yìí wọ́n láwọn ẹni èrè yìí. nígbà tó jẹ́ lọ tó sì fẹ́ lọ tàbí táwọn èèyàn táwọn generations after àwọn èrò méjìlá generation tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kalẹ̀ táwọn èèyàn mọ́ kí ní ìpìlẹ̀ àwọn èrè yìí àwọn èèyàn mọ́ kí ní ìpìlẹ̀ àwọn ọdúnṣù wa òyí èṣù nìkan ní ń bẹ pẹ́pẹ́ èṣù tí a rí ẹ̀kọ́ Muhammadu ni ẹni tó láǹfààní àti gbáre gidi ni ó sì pẹ́ láyé ó mọ àwọn tí ń bẹ́ wọn pẹ̀lẹ̀ àwọn àbúrò yìí ó sì wù ú láti fáwọn ènìyàn ọlọ́mọ ló fi ọ̀dọ̀ ẹlẹ́mu ọ̀dọ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ mọ̀kànlá nígbà táwọn ẹni tó bẹ́ ní ń gbẹ̀rẹ̀ ẹjọ́ sí wá dé tí wọ́n gbàgbé kí ni ìpìlẹ̀ gbígbà ẹ̀rọ yìí

ṣíṣe àwọn eré yìí ẹ̀rì ìfúlẹ́tì àtàwíd àlẹ́bí aláìní náà tó àwọn ayẹ́rìn ìṣeré tàwíd tẹ́lẹ̀ ìyá ń bẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń dàgbé irú gbẹgbẹgbẹ lọ́wọ́ fẹ́ àlejò ọyẹ́ ti gbé àwọn ẹni rédi dé láti wá pé àwọn ènìyàn sípìlẹ̀ ẹ̀yìn ẹni bẹ̀rẹ̀ ẹ̀ka máa ń tàn wá sípìlẹ̀ ní ọmọ wájú ẹ̀ lábẹ́ ń gbẹgbẹ lọ́wọ́ ìpìlẹ̀ ẹ̀rọ ẹni tí ń pè yín jà eléyìí kìí ṣe pìlẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí pé ẹni tí ń pè yín padà sí pìlẹ̀ ọ̀hún ohun gbẹgbẹ ní ìwá sílẹ̀ ìpìlẹ̀ mọ́ láti ibi náà gbẹ lónìí bàbá rẹ̀ lè fẹ́ sí máa ń pè wọ́n ní súnmọ́ ipa tí ó kàdé láti fi ṣe àwọn ọmọ sábà gbé àwọn gbóró ìfẹ́ pé à ah, kíkà wá fi tí àbá tàbá àbá ilé káwá sí ilẹ̀ àwọn bàbá náà ní pìlọ̀ làwọn àti Ah, àbádà ti fi tó gbé àwọn náà àwọn náà sílẹ̀ nígbà bá tó dúró lójú àwọn èèyàn ní ọmọ ẹ̀rọ bíi wípé àkílẹ̀ ń sọ káwá bàwọn táwọn ń tẹ̀lé rẹ̀ bí sọ́mọ́ ti rọ̀. náà ló ṣẹlẹ̀ sí táìmù rẹ̀ ṣe àlẹ́yìn ìṣẹ̀lá nígbà tá mẹ́rin ní ọmọ wa padà wá dé wá máa tò wọ́n fẹ́ wá o. Ìpìlẹ̀ kọ́lọ̀ yìí ń bẹ̀ yìí wọ́n ti gbé yín pè lórí ìpìlẹ̀ ó bá ó wọ́n láwọn ò lè filẹ̀. Dípò wípé nǹkan a lè nǹkan jẹ́ problem tó pọ̀ tí Nuhu alayhi salam wọ́n sọ́ọ̀bù láwùjọ rẹ̀ ní mọ́ṣíkìlẹ́tò ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ bọ̀. ẹni ká wo ìgbìyànjú bóun ni àwọn ṣe tó wọ àwùjọ yìí tó yẹ máa wà láwùjọ tí ń jẹ́ pé tó pọ̀jù nínú àwọn wàhálà àyèmọ́lọ́run tó pọ̀jù náà ní tọ́bọ̀ ọ̀nà owó lè gbà tí wọ́n fi pe àwọn ènìyàn ẹni wọn tí òdíṣẹ́ ọlọ́run alayhi salam Nuhu tí wọ́n ṣe. المراحل التي سار عليها نوح عليه السلام في دعوته النبي نوح عليه السلام nígbà tí wọ́n ṣe ما ما wọ́n lo àwọn ojú kànnà tó pọ̀ láti pe àwọn arékùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀dá àkọ́kọ́ ni pé bàbá ti gbà ti sọ lóde wípé nítorí ṣọ́ọ̀pù rẹ̀lẹ̀ǹtì lọ́rùjọ lóò tó gbajúmọ̀ tó gbà ta òní pé ẹ̀dá ẹ̀dẹ̀ tó fẹ́rẹ̀ lè lá ìfọ́nà ńlẹ̀ láì jọ́sìn fún ọmọ ká máa sin ẹni tó sọ̀rọ̀ ilé ìgbàjúmọ̀ náà bẹ̀rẹ̀ náà rí sọ́ra. ṣùgbọ́n nígbà tí anábìnrin wò tí ó kọ́kọ́ bẹ́ bẹ̀rẹ̀ sí máa pè wọ́n òun náà ló mú síwájú o kódà kẹ́yìn máa wà láwùjọ ọ̀kan tí wọ́n gbọ́dọ̀ fèdù yìí tí wọ́n gbọ́lé dáadáa ọmọ ẹtú kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú fáìdìnà láwùjọ tí anábìnrin tí wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mọ́ àgùrọ̀ sí ẹ̀yìn àwùjọ bí àwùjọ yánà wani suna tare da sai wani fita guda makarantar bayan da nan mai sọ pé tàbílù náà ní pọ́pọ́ pọ́pọ́ fi bẹ̀ padà ọdún wọn sọ ọ̀dọ́ tí ń bá òbí ẹjọ́ kì í sábà gbà kálẹ̀ ẹ̀kọ́ mú fún wọn kì í sábà ká máa kírun lẹ́yìn mi tètè rẹ̀ ìjọ ti ṣètò ẹ̀ ní ìgbà tí ń gbé pé ẹgbọ́ tí ń gbé pé mẹ́rin ọ̀gá ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ọ̀gbẹ̀bẹ̀ kó lé lórí ń bẹ àwọn ẹni yìí ilẹ̀ pípẹ̀ wọ́n kúrò níbi ìmọ̀ ẹgbẹ́ lẹ́bọ pípẹ̀ wọ́n lọ sí ibi tá máa ṣe pọ̀ fún olóògbé tí ó lọ́kàn wá. Àbábà Mọ́mí Àrísàlám bẹ̀rẹ̀ àbẹ̀ àwọ̀tẹ̀mú gbígbẹ́ àwọ̀tí ilẹ̀ tọ̀fíìd. Bẹ̀rẹ̀ àbẹ̀ àwọ̀tẹ̀mú gbígbẹ́ àwọ̀tí ilẹ̀ tọ̀fíìd. Wọ́n bẹ̀rẹ̀ sí pẹ́pẹ́ tọ̀fíìdù ni tọ̀fíìdù àwọ̀lá. Wọ́n sì بدأ نبي الله نوح de ẹgbẹ́jẹ pé èyí ń jẹ́ ìjọba ń bí ìsáàbù lọ́dọ̀ rí ẹ̀dá lẹ́wàá darí ẹ̀ láti ṣe kò síkọ̀ ní ìrọ́bà lọ́fìkọ́ ní ilẹ̀ àlúrà lọ́fìkọ́ ní ìyàwó lọ́fìkọ́ ní kò ẹ̀ gbọ́dọ̀ gbọ́nà sẹ́yìn wá gbé nǹkan mẹ́sọ̀rọ̀ أيضا النوم تدعوات ما أتوقع السورة كان تدعوات لتدعوات نوح الأعراف قال لي ولقد أرسلنا نوحا إلى قومه نبدو أيام نوح سامي يعني إلى بابي إلى أكدر بنومي bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ lórí láti bá láwọn ìlú ìpìlẹ̀ ni. nígbà tí wọ́n máa ń lówó alẹ́ sàlámù sáwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n ń gbọ́dọ̀ lọ ọlọ́run tí ń bíṣẹ́ ọ̀kan ọlọ́yà fẹ́wọ́n ايه يا يمين اعبدوا ما لكم من اله غيره اما سلام اما سلام نتا ما لكم من اله غيره كسولو جاسي فكا مي تاسو بدهو بي تم لما في الله سبحانه وتعالى ان يخاف عليكم عذاب يوم عظيم رم بغيو فمي لا لا لا كنت تاو قابا في الارمان أنا ما بدي أقول فوق kíyà ọjọ́ ńlá mẹ́sẹ̀lẹ̀ fún wa agbọ́dọ̀ máa bẹ̀rù pé téèyàn bá kú lórí ọba wàhálà ọ̀sẹ̀lẹ̀ mẹ́rin àlẹ́ sọ̀rọ̀ lẹ́yìn èèyàn ní ọlọ́run àmì ṣe ṣùgbọ́n tí ó sì kọ́kọ́ pè sí ní pé ó ẹgbẹ́gbẹ́ wà wọ̀l amòrò bí ẹ̀dáadá amòrò bí káyé ọlọ́run nìkan ní ọmọ sí pé wá lè fi yé wa pé kìí kẹsẹ̀ pé ní òun pè wá sí ká máa ṣe lọ́ọ̀ lápapọ̀ ó kó fi ẹnu ilẹ̀ mark sọ́dọ̀ tọ̀hìdì وما لكم من إله غيره ما لا إله إلا الله تقول صلوا مي قصد مي قصد دامي فلا تسجد سيني أبا الله سبحانه وتعالى أجا وآية لي سورة نوح سورة الله أبا ما بسنوه لك إنا أرسلنا نوحا إلى قومه بد بد الله ما لنا نوح سمي يالي يعني. أنا أنظر قومك إلى نور لطوي يا لطوات فوا من قبل أن يأتيهم عذاب أليم كي يتيون وما وصل لا فيما جوا إن تنبو به يزوي قال يا قوم لن يمي إني لكم نذير مبين المتاري قل السكيلاني أوه أوه السكيلاني أوه السكيلاني إيه جدا عداني بقى فواني أجل فواني يعني أنا تطوري ewu obìnrin hazard ẹ̀wọ́n dàbí ọmọ bá lọ bá èmi ti rí pé ibi ká ń dáhùn ó lọ sọ àgbẹ̀dọ̀ ó léwu kọ́kọ́ ní níbi wọn ṣe kìlọ̀ fún yín kí ni kọ́ńtẹ́ǹtì ìkìlọ̀ náà ìṣọ̀lá àbí kí ni àpapọ̀ kọ́ńtẹ́ǹtì tí ìkìlọ̀ náà ò kọ́ sínú ẹ̀dọ̀ ìbùdó náà aláàlá nìkan ní abáṣì wàá rẹ̀ kọ́ṣíìt èsì rẹ̀ rí aláàfin àbíkẹ́ wọn tẹ̀lé àgbẹ̀bẹ̀ ọlọ́run àlẹ́ ìbùdó náà ẹ̀wọ̀n takọ́wọ́ وأطيعون أسرع وأتبع الله في ربنا اليوم التليني كان ده ونصر أعطى دعوة نقول يعني فبين ذلك أتقبل في هذه أريائي دعوة إلى التوحيد تعليم الناس مبادئ التوحيد كطريقة له basic principles of الإيمان بالله الإيمان بملائكة الله الإيمان تكيل وطلع الله كما هو بشر الله مما نسكتنا مما نصدر الديتين لكنا لو constitute الإيمان ومن تي àwọn dọ̀háràtọ̀ àgbàmìyàn àwọn olùpẹ̀tẹ̀ lójú ọ̀nà ọlọ́run tí wọ́n rìn lọ́dún ọjọ́ ìlànà lábẹ́ ọlọ́run ọ̀nà ń gbé síwájú wọ́n sì ní tí wọ́n àlẹ́ ìṣàlám tí wọ́n gbé síwájú jùlọ. Bákan náà, ẹnu tí a tó fẹ́ pálọ̀pọ̀, nínú àwọn òṣù èrò àwọn píríncípà bẹ́sì tí lọ́wọ́ àlẹ́ ìṣàlám tó fi wá rẹ̀ kárí ibi kọ́ nínú nǹkan àgbà nípa àtọmọ nínú àlùkòrán kẹ̀lí. Olùsírí láti ń bàtà àwọn oṣù wọn náà wọn ti Àwọn ìròyìn tá a gbọ́ àwífún ọpẹ́mí rẹ̀ ní àṣàbùrù àlẹ́ àdá sí ìhì tó gbìyànjú kàṣọ sùúrù lórí ìnira tí bá ń tẹ̀ wọ́n lójú ọ̀nà tó ń pe ẹ̀dá fún ọ̀nà ọ̀nà jẹ́lá. Inú àwọn tí wọ́n pàkíyèsí ìpìlẹ̀ yìí jùlọ tí a fẹ́ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí dáhìyà tí ń tẹ̀pẹ̀ sọ́nà ọlọ́wọ́ bá àlejò ọlá wọ́n ẹjẹ́ apá lára ìṣesí àdàbọ̀ ọ̀rọ̀ báyìí sábẹ̀wò alẹ́ ẹgbẹ́ ìmẹ́ta ọ̀gbẹ́ yìí ìṣe sùúrù lórí ìnira tí a bá rí lára àwọn tá ń pèsè fún sí ẹ̀rántí ẹjẹ́ arúfin rẹ̀ pé aládùnúwò àlẹ́sẹ̀lẹ̀ ìtẹ̀mọ́mọ́ wo kọ́ ohun owó gbẹ̀dà rẹ̀ àwọn ọ̀mẹ́rin àwọn tí ń pè tí pé ó láàánú pé kò bọ́ká wọná ó láàánú pé lè bá ẹ̀jẹ̀ rẹ̀ láàdẹ̀ kìí Èsì wọ́n kọ́kọ́ fi sán lẹ́sàn sọ́lẹ̀ ó sọnù. Ọlọ́dẹ̀wọ̀n náà sọnù kéèso ìbú nìkan tí wọ́n nìkan wà ní sórí. Pàpàdé tó ìyẹn máa nù wá. Àṣánù mi ń tẹ̀dá ẹ̀kùgbọ́dù mi ń kájí dọ́là àlà. Ẹni ká àgbọ̀dọ̀ rúwé o, ànà sínú àwọn ẹ̀gbá ọlọ́run àwọn ọlọ́dọ̀ ọ̀gá ìjọba láti nà ọmọ wọn ìtọ̀ọ̀mọ́ wọn dígbàlà àlà. Ẹjẹ́ wo táwọn èèyàn àgbẹ̀dọ̀ ọlọ́run àdìsọ́lá tí wọ́n rí fún wọn nígbà tí wọ́n ń fi àná lọ. فقالوا إنا لنراك في ضلال مبين نعرف wọ́n lọ́wọ́ náà à wọ́n ti sọnù ọmọ náà ìgbọ́nà tí yóò tọ́lọ̀ wọ́n bọ̀. Ìrọ̀dá ayà nígbà tí wọ́n fi irú ìròyìn yìí wọ́n bá fi ìròyìn rẹ̀ tí wọ́n máa wá gbà ní. Àbáwọ̀ gbégbá ni. Ìgbà tí wọ́n fi ànà ìròyìn alábẹ̀dẹ̀ wà ní sọ̀rọ̀. Jọ̀mọ́ gbọ́dọ̀ ló ti dọ̀. Ṣé àlọ́ ààrẹ sí ẹ̀rọ pẹ̀lú rẹ̀ ó ní èèyàn ní ẹsẹ̀ ah, mi sókè ní nígbà bí mi kọ́ náà mí ní ìṣẹ̀dí ìdọ̀là ní ìlú wa sọ lọ just that like that wọ́n sì máa tẹ̀ lọ pípín fún ọ̀pẹ́ ọ̀pẹ́ bí ó máa tẹ̀ wọ́n máa defend the dollar of the dollar you will get distracted ó ní ní di fojú sí dáhàwà tẹ̀gbẹ́ náà wọ́n wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn ẹlẹ́nìkan ní báyà ìbánu ìṣètú àti ìwà sí ànábì ní ọmọ àdìsọ́lá lẹ́gbàá táwọn èèyàn rẹ̀ tí wọ́n pè lókọ̀ tí ò jẹ́ ọmọdé ọ̀gá púpọ̀ ju wípé ó sọ fáyé tí wọ́n pa tí wọ́n ń tọ̀ ní òun ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ní ìwà túnmọ̀ pé bá ayé àdájọ́ bá pè lókọ̀ tí ò dàgbọ́ dàgbẹ́ ọ̀kọ̀ ńdájẹ́. wọ́n kọ̀ gbèsè ìgbà ọkọ̀ ẹ̀rọ lọ́nà tí kò ní ní wípé ọmọ wa get distracted kúrò níbi ìpìlẹ̀ iṣẹ́ kọ́tọ́láṣẹ́. wani wai da wallahi kike da yau ai ne ma da kike da yau wani ba da yau ba da mun ta اتبع له وطعمه بالجنان فالجنان تعنين قال اقلت الصمون طغانه ويلي وجاته كلاك ويلي وقلت الله الله شيء كيف سيطة الاتية بطلعهم لقاتي قادة قاتة اه في سيوره اه مدلع وقلي قاتي في سيوره لهم قال هو الا رجل بيجي المسام فتلبصوا به حتى فيه وما في سنو الوالد لا تقوم wọ́n ni mo mẹ́ náà wọ́n rẹ̀ ní ọlọ́rẹ̀ rárá kọ́lá ẹ̀dẹ̀ bá kú wọ́n tọ́lá kó lórí àmọ́jọ náà bá kí ń ṣe wàhálà lé wọn lórí kó má bá nù ọrọ̀ ń bẹ̀rẹ̀ bá wá inú bá pọ̀lọ́pọ̀ pé àwọn ọkọ̀ tí ẹ̀ ṣe ti ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n má jẹ́ pé ṣàfihàn ti ọ̀rọ̀ wà pọ̀ ayélujára pé àgbà ẹ̀yà ó gbọ́dọ̀ gbé sọ́kà wípé kàná kúbù bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ pé bí ìfẹ́ dáwà àwọn gbẹ̀gbẹ̀rẹ̀ dáwà mo fẹ́ di fẹ́ǹdì èmi ò fẹ́ di fẹ́ǹdì sẹ́lẹ̀ mi. àyàfi tí bí di fẹ́ǹdì ara ti ọ̀run yọba éèdì ìlóbi di fẹ́ǹdì ẹ̀sọ́ lókun. bákan náà wọ́n pè wọ́n lè ẹ̀dì ìdàgbà fún wa. inú ara mi yọba ní kẹ́ńdì àbá sábàbà mọ̀ káwọn mọ̀ lọ́wọ́ فكذبوا عبدنا وقالوا مجنون والزجر القرآن كان مجنون من الذين يقترنوه بالكذب قلت يا وطنيا آه، قاعدة ما تنسي وقراني أنا بني إلوان سنجمين يدين يوم تروتين بني بكتر فوق تكي القرآن أسبشال انتكين سيادة الإنسان كل ما بسان يتني سبشا أنا لم أنا على أمنا لا حديث قال الله أما إذا تكون أحد من الكذب أنا تكتبني كتبني حديث بريتوكس

báwọn ọ̀dọ́ wá pè lóko láwọn ẹ̀sìn tó gbé pìrìsẹ́ǹtì òun ni wọ́n fẹ́ gbẹ́gbẹ̀gbẹ̀ ẹ má gbọ́ sí ẹ má wọ́n tó sọ́rọ́ wọn gbọ́ alẹ́bẹ̀ẹ́ ní wọn ìsọ̀lám kò gbé distracted ó ti kọ́ mẹ́gbàgbẹ́ àádáwà ìyàwó pè wá láwọn ọ̀pọ̀ ìgbẹ́ tẹ́lẹ̀ tí wọ́n bá sì pè gan ni ó máa ṣe bí pé ẹ máa sì pè mẹ́yìn ó dúró lórí rẹ̀ ọlọ́run tó kí èyí náà lọ. ولما قال الملأ الذين من قومه ما يقع إلا بشر مثلنا وماذا قد اتبعك إلا الذين هم أراضينا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين أي ما نعلمكم كاذبين يا أما ترك كثيرين أفضل bọ́lá bá ti ṣe náwà lábẹ́lẹ̀ bí wọ́n pè é lóko wọn má fi yóò ṣe ọmọ fi lọ. Nígbà tó kọ́ wọ́n ti ṣe ẹ̀. Ìfìyàn ti rẹ̀ ni ìgbéyìn ò ní fẹ́ gbogbo ìyẹn ti ẹ̀ ní nǹkan lára náà lóòótọ́ táwọn wá bẹ̀rẹ̀ sí máa wú bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni kan látọ̀júwe tí bá ń rìn ẹsẹ̀ rẹ̀ yìí sábà dúró dàbí wá fi irú kíní nǹkan fi ìwé rẹ̀ kí wọ́n máa fi sọ́kà sí ẹ̀sẹ̀ sókòríyà nù ẹ̀ ń fi ṣèrẹ́ nù. Ṣùgbọ́n eré náà kọ́ wọ́n ṣe wọ́n fi bá ìnágbé lọ́mọ àdéṣàyàmù lọ ẹ̀sùn nígbà tí anábì ní òkọ́ ọkọ̀ tí ó jẹ́ sábà di kí wọ́n là owó ọ̀rọ̀ ohun tí ń kọ́kọ̀ tí wọ́n fi lẹ̀ kó lóye ọ̀rọ̀ ọjọ́ wọn fi sí ẹ̀yẹ. wọ́n ti là ìfún ẹ̀rọ kó lànà mẹ́rin àlẹ́ yìí mẹ́rin ohun mi nǹkan mi yìí fẹ́fọ́rọ̀ mi. gbọ́n lọ́jọ́ lọ́wọ́ bá ó dá fọ́nú ẹ̀kọ́ ni pé tí yẹn bá wọ́n ṣe ẹ̀ láyé ní sábà sán pàrọ̀ láyé. gbọ́n máa ń ní lọ́kàn قال إن تسخروا منا قالوا إن تسخروا منا وإنا نسخر منكم كما تسخرون تقول أين lòmí ẹ máa ṣe èyí ẹwà tó bá ṣe wù ní àyàtà lọ́jọ́ إن الذين كفروا كانوا من الذين آمنوا يضحكون وإذا نجوا بهم يتغامزون أي انقلبوا إلى أهلهم انقلبوا فقيرين فاليوم الذين آمنوا من الكفار يضحكون مثلا أنا في يسيا الذي يغرو تدعي وما في يسيا مثلا إيه كانوا في يسيا يبدو نسيانه ما كانوا كانوا نسيانه ما ده يسمى ديفندي يا يا سيسيانه ما صار وتجي ولا في يا أنا مثلا وما نبي في يا wọ́n gba àwọn ìdíkò tí wọ́n lọ́pẹ́ ọlọ́run pa àbáwọn ẹni ẹgbẹ́ táà níta pé àwọn ẹni tí ń bẹ lágùgbà wọn máa ń sọ wọ́n di máwòdì àsokò ìyá tí wọ́n sọ wọ́n di flẹ́gẹ̀ pé àwọn máa gbàgbé ẹ̀rọ. bẹ́ẹ̀ tí àwọn tẹ́mà wá jíyà tẹ́wà ẹ̀kẹ́ jíyà àyádọ́wà lè ṣe ẹ̀yẹ́ a lè ṣe ní ṣe ẹ̀yẹ́ lọ a pẹ̀ inú dáwà nígbà lọ́wà lè sọ̀rọ̀ nígbà kọ̀kọ́ ní dáwà nígbà lọ́wà lè sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àtẹ̀lẹ́wé ọ̀là tàbí ìbìsì bẹ́ àwọn tí kọ́ọ̀mù yí ẹ̀ islam bá ẹ̀yà olùpèpè sọ́nà ọlọ́run má dúró lórí poor method method tí a lè fi pè yẹ púpọ̀ بشرط أن تكون مشروعة في غالب الجانية كمشروع مثلا قالوا سمعوا على ذلك يقولوا قلبهم أما في مقام يتلو طريقك pẹ̀lú mẹ́tẹ̀lọ́dì ìṣẹ́gbọ́lẹ̀ mẹ́lẹ̀ogún tọ̀rí pàtàkì bí i sílẹ̀ gbọ́gbọ́. Ẹlẹ́bí ilẹ̀ ìfẹ́, ẹlẹ́bí ilẹ̀ ìfẹ́ lẹ́bí fẹ́ ni kàbúlù ẹni tí wọ́n kọ́lọ́kọ̀ mọ́lá àfẹ́fẹ́ sí. Sọ́lẹ́ ìlú tán lọ́kọ́, ìlú àwọn ẹgbẹ̀rún wà في دعوة الخلق مشروع بل مرغب فيه فتبع انت ويصنع له البكامة دول يرجان هذا ما فيه طرق اخرى مشروعة فأروا ولا مين تتبع للنقاط قد وتكون أكثر جدارة أو أن مين نقول والله يذهب فهو تعتقد لازم تقول إنه الطرق التي استعملها نوح عليه السلام tí dàwà ti kọ́rí nígbà náà bẹ́ àdá àwọn ti bì lẹ́yìn ìgbà náà a lè fi wá àti sálẹ̀ tó wà sí ìwé àtọ́lá nípa tó gẹ́lẹ́ àwọn èèyàn gbẹ́lẹ́ sí ìdókòrò. àwọn ìgbà òjò àmì láàrín táwọn tí mẹ́rin dàn kọ́ wọ́n ìmọ̀ fi wá àtẹ́lẹ̀ lúrò fún wọn. àwọn àwọn àwọn ti wọ́n parí bí àjọ sọ́kọ́ ìwọ̀n lè Àwọn ọ̀dọ́ ń bọ̀ wọ̀ ìjọba ẹ̀rọ lè ṣe. Fẹ́ẹ̀gbà àwọn tó ọgbẹ́ pè àti bóun ni ìṣàǹfààní wọn pẹ̀lú àsìkò tó ọjọ́ tó wá sí ìlọ́bẹ̀. Wọ́n lè pe ọlọ́pàá. Ní òkú ọlọ́pàá, ó bẹ̀rẹ̀ lálẹ́, ọ̀yà ń dà ní mẹ́lò ní ìgbẹ́gbẹ́ bá ti wà fún. Tó bá ti wá sí fún bọ̀rọ̀ ní òkú rárá. Kìkì ń jẹ́ òtí ìdẹ̀gbẹ́ wá sí dẹ́gbà ti wá sínú àwọn ilé ìgbàgbà kọ́lọ́kà wa. Lókè bí ẹni láyé lókọ̀ kan, àbí láyé kan, àbí oníjàmbá kan kí ń dẹ́ òtí ká máa ṣe wá sínú omi ìgbà ńlá wà sẹ́ẹ̀tì ìtọ́fẹ́ pò tẹ́tù mùsùlùmá wọ́n sì fẹ́ bá mí má nà ọ̀dà súnmọ̀ súnmọ̀ lóòótọ́ kọ́ ọ lọ sí fún mi oníṣẹ́ ọlọ́run alábìnrin àwọn ọlọ́wọ́ sàlíbù yìí ìgbẹ́ ní àwọn atáàlì náà bíi pa lẹ́tà sí náà fún ìgbẹ́ ní ọ̀nàbìnrin kan lé ìgbẹ́ ní ọ̀nàbìnrin kan mọ̀ fún wa yìí èsì ìgbẹ́ ní ọ̀nàbìnrin àlọ́ ni ó súnmọ́ kí àwọn tá à ń pè é fẹ́ bí ohun òṣèjẹ́ kan náà ọ̀nà tá a fẹ́ fi pè wọ́n sọ́nà ọlọ́run ẹ̀mẹ́pẹ́lẹ́pẹ́jọ́ bákan náà ẹ̀mẹ́pẹ́lẹ́ kí n ló pọ̀ ẹ̀kọ́ sí ìrìnlẹ̀ tí ẹ̀rọ àlọ́ bí tòní àmìmọ̀lẹ́ bí wọ́n fẹ́ lọ àárín ẹ̀rọ mọ̀ṣúrò fẹ́ẹ̀nà pọ́jà ní bẹ́ẹ̀bà ọlọ́run mọ̀gbẹ́ta bẹ́ẹ̀ náà sí lọ pẹ̀lú ọmọ ilẹ̀ tí yóò bá gbẹ́ pẹ́ ọ̀rọ̀ tí yóò dáadẹ̀ ń lò níwọ̀n ìṣẹ̀lá ó pààrọ̀ lọ́sọ̀ ó pè wọ́n lóru ó pè wọ́n ní kọ́kọ̀ ó pè wọ́n àwọn tó ọmọ sí àwọn gbìyànjú lé wọn lórí. Ah!

Ẹgbẹ́gbẹ́ ohun mi ó máa dé gbogbo kíbi tí wọ́n wà bí ìfẹ́ mọ́ lọ sí kàtàlú wọn fún ìgbà àdúrà mi. Alúgbẹ́kẹ́ ẹgbọ́, pípé ìrànlọ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run àti ìgbà tí mo lọ́pọ̀lọpọ̀ ọba sọmọ ẹni àlẹ́ ń tulẹ̀ hóm wọ́n àṣàrà tulẹ̀ hóm ìṣẹ̀rọ̀ mutum yìí àbẹ́ni ni mo ṣe mo ṣe tẹ̀ ní àbẹ́ni yẹn pariwo ni wọ́n láti ní fún ẹ̀wà ẹ̀yọ lọ. wọ́n lè tún bẹ̀rẹ̀ sí máa pè wọ́n ní jẹ́jẹ́ lọ́dọ̀ wọn lẹ́lẹ́ kọ̀ọ̀kan náà ní kakọ́ ìta àgbàní intanẹ̀tì ńlẹ̀ arúfọ́ lánà nínú ìròyìn báyọ̀ alhẹ́rù ṣe nínú bẹ́kẹ́ nìyí kọ́ ní ìmọ̀nà. báyọ̀ níjọ́ ni tí ọkọ̀ yóò lè pẹ́ لست معنيا لأنت قيمة فقط الحجة كان تبقى تصور يا الله وجاء يا الله نكفه بل أن تهديهم وقت وقال ده أمراني وكنت تقول من مثلا بيجري سلطة كده إلى سنة تشمع كمنا أنفرها ميدي وما بالضبط ولا الله كده أو بالأنفعني عشوري أستطبق nítorí ẹ̀ kéèyàn rí kéèyàn tètè lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó kẹ́rin kafin ya bari da dawa ya bari tare mu ya kawo saurin kawai ya kawo dawa ya kawo goma kawai su shi da biya mu obi pant bẹ́ẹ̀ ni yẹn lè wọ láwùjọ ní bí a ti yẹn máa kọ ìwé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ju tí yẹn máa fi kàmí lọ. Dàmẹ́sì mẹ́ kí yẹn ti kọ́ náà kí yẹn máa kọ́ yẹn kí ó ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí n dára fún wa nínú eré lè mú ọwọ́ lóṣùwámù náà ní náà lọ́mọkọ́ni kí bá ayé kó káwá gbéwó lójú ọ̀nà tẹ̀pà tó tó wò ní kò ń bẹ̀ tẹ́sí ẹ̀ ní kọ́mọ́ lò kàmì. sọ́ọ́rì kan ló dáwà ní àìsàlám tàbí ìyàwó yàtọ̀ lébi dáwà ọ̀nà tó pọ̀ ní gbà pípé àwọn èèyàn ìṣẹ̀lẹ̀ àkẹ́rà. bákan náà ló tẹ́ قرآنية تشمل إقامة الأدلة على قدرة الله والتنبيه على كثرة نعمه وآلائه ذلك لا الطواف ثلاث فهم جميع كيرو الضرب إنه زيت معمولية الضرب بقى على بقى أنا أنت من نفسي ونفسي لا يفنو وأنا أنت تفنو وأسكو كل نيجيريا تكو غلطي وأنا يجي الله وأنا يجي الله وأنا يجي الله ṣe ìkọ́lọ̀ tó ní káàkùn máa tẹ̀lé àwọn ohun ẹ̀rí ọlọ́run bẹ́ẹ̀ dára fún ẹni. ìmọ̀wọ́rẹ́ ẹ̀dá ọlọ́run létí orí ọlọ́run ìtumọ̀ ń bẹ ní ọ̀rọ̀ tí bá ayé àmọ́ ṣe ọlọ́wọ́ àti ọlọ́sọ̀rọ̀ ń bẹ lọ́sọ̀ kí yá irun tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn àmì tọ́lọ̀ fi ṣàánú wọn ti pẹ́pẹ́ irú àwọn ọ̀hún ṣe mọ yìí báwọn tèmi rí báwọn ní kí agbára wọn wọnú omi tó gbomi lágbára láti agbára àwọn ọmọ ní kì í ṣe tẹ̀yìn nìkan ẹran bẹ láti àwọn ọjọ́ báyìí tọ́lọ̀ fi là yín àwọn ọjọ́ báyìí tọ́lọ̀ fi ṣe dáadáa fún yín kí a fi ṣe tọ́lọ̀ ọ̀rọ̀ ìṣẹ́lá من الأرض نباتا ọlọ́run tí mo ní kẹ́ ẹ̀mọ́ sìn ó ní ọba tí wọ́n pé olówó bí ìpẹ́kẹ́rẹ́ irúgbìn ọlọ́mìn ọmọ ènìyàn bí àgbàdo sí gbọdọ̀ sí àyè ní ọgbẹ́ iṣẹ́ ní sọ́gbìn lẹ́yìn lẹ́yìn lọ́bẹ̀rẹ̀ làálà àyínà ọlọ́run ọlọ́run ló gbé e sọ́ni láyé ẹ̀rọ ẹ̀wù jí wọ́n gbọ́ ẹ̀dá ìkó lọ ẹ̀dọ́ rí ó yẹ kẹ́ ẹ fi gbẹdọ̀ wọn ní òun fi dúpẹ́ ọlọ́run ní ìpínlẹ̀

إقامة الحجة عليهم kọ́nà ìwé kí wàá táyé wọn ṣiṣẹ́ pé ntí mò ń pè é sí ẹ̀wọ́ dáadáa àyẹ̀wò rẹ̀ ó kúra yẹn ẹni bàbá kọ́ nínú ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé à ń ka nípa ìta lẹ́wọ̀n àdìsá rẹ̀. bákan náà nípa pẹ̀lú nínú ọ̀rọ̀ tí lẹ́wọ̀n àdìsá wà múlò òṣùwọ̀n òtàgbé. àtàgbébò ni ẹni tá a fẹ́ pè sí dáadáa fi àwọn incentives àwọn nǹkan tí ó mú fẹ́ ṣe ẹ̀ ní wọ́n ti lọ́sùn rẹ̀ kó dàbọ̀ lọ́nà tó ẹgbẹ́ pé ó mọ̀ lónìí o. Tí ọ̀nà tó ní ọlọ́run wa ní ọ̀bẹ lónìí ní ọ̀sùn òye òwe wa ní ìwà àdánwò ń bẹ ayé wà sí. Kò sí àdúgbò mẹ́ tó lọ nínú àdínkù oníṣọ́lọ̀. Tí a lẹ́nu sọ̀rọ̀ nípa ẹni tí ìsára wa ké lọ ìṣẹ́yà àti ìwọ̀n Títí òbí tí ẹ̀mọ́ ń fi bẹ́ẹ̀ wà tí mo máa fi tọ̀ bí gbé lójoojúmọ́ yẹn ń ṣàlàyé fáwọn èèyàn àwọn ẹ̀sọ́ tí ń bẹ níbi iṣẹ́ orí. Láwọn afárá mi tí wọ́n kọ sí ọ̀ lábẹ́ báyìí. Àwọn olóńgbèrè wọ́n kọ ẹ̀sọ́ ìgbéèmú ọ̀tẹ̀lẹ̀ àwọn iṣẹ́ tí ẹ̀sìn ní ká ṣe tí ọlọ́run sì ní káàdì náà bìí fún àwọn ẹ̀sán ọ̀rọ̀ tí ó bá ẹni bá fẹ́ àìkàmẹ́. Òṣùgbọ́n yìí lẹ́nu ti dá ìyàmọ́ lónìí yọ́nà àtọ̀gbìn bẹ́ẹ̀ kò wá nípa ẹ̀bí ìgbìmọ̀ mẹ́ta yọ́nà jẹ́ akọ́fíjì ni àtẹ̀yẹ ìgbìmọ̀ ti kọ̀ kí jẹ́ kí ní ọmọ ilé àwọn èèyàn jìnnà yóò máa dẹ́rù ọlọ́run bẹ̀ ọ́ pé nǹkan ìṣe ìyọ́nà bẹ́ẹ̀ àyínàmọ̀ bẹ́ẹ̀ àtògbé wọlé fún ẹ̀rọ mi wọn ṣòkòtò bí wọ́n wọlé iná ní olóòrò wà níbi ni a máa fi ọlọ́mọdé àfọ̀nìkẹ́ lọ́mọ ìsọ̀rọ̀ àbíkẹ́ ní òun sọ ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé tí wọ́n lò láti fi pè wọ́n sọ́nà ọlọ́mọdé ọ̀pọ̀lọpọ̀ tó sọ ṣèrò ọ̀dọ̀kùn ẹgbẹ́ òkẹ́sẹ̀ ń ṣe tó. ẹ̀yẹ́ náà wọ́n yọ láti gbà ẹ̀dá ní ẹ̀kẹ́ ọlọ́mọdé jọ náà ọ̀dọ̀ àrẹ̀kẹ́ ọlá iná wo ká ẹ̀rọ fáró ọlọ́mọdé tí mi máa pẹ̀lú bẹ́ẹ̀ láti pọ̀ sí ní ọgbà ní ọgbà ọwọ́ yẹn wọ́n fún ojú yẹn ẹ̀rọ tó wọ́n fún ojú yẹn ẹ̀fọ́ tọ̀balẹ̀ يرسل السماء عليكم مدرارا أتذكر ما هو لدرجة نفسي عملك ما الدغلة يعني. وينجدكم بأموال ولا رب الروعي أو في تهل لغوط وفي سهل صح وبحتى لله هل لغوط تهل أمره وبحتى لله عليه يرجع يرى أمره أهل الجدران إذا ما أسأل اللي أمره دعي يسأل لكنا ده ولو آمن أهل القرى لفتحنا عليهم بركات من السماء تجدهم Muhammad súnmọ́ wa ra maka ọkọ̀. Ẹgbà ẹgbà gbà tí a jẹ́ ẹni ó máa sọ ká sí ọ̀fù. Ilé ìlú nǹkan ló sùn bùdá ayà nù. Ìlọ́gbẹ̀dọ̀ náà ẹ̀rọ lọ́rùn yẹn máa ma kí ní jẹ́ orí ayé àtàlùkì yá mọ̀ ọlọ́wọ́ gbà yìí ní ọ̀gbẹ́ni tí ní ọ̀gbẹ́ tó pọ̀ lọ́pọ̀ ọgbà oko yín tó kó fẹ́ríṣiríṣi èso òde máa lọ àwọn akẹ́lẹ́gbẹ̀dẹ̀ ọ̀pẹ̀ ẹ̀ lọ ní ìrìnà sílẹ̀ mẹ́rin láwùjọ yín ó gba ẹlọ́dọ̀ ọlọ́ọ̀rẹ́ ìjọba àwọn yóò sọ̀rọ̀ bíi tọ́gbìn ilé ìpè wọn ni pé wọ́n máa lo ojú ọ̀nà kanáà. bákan náà ẹni tí aláàbò wà ní sàlámù tí sọ́nà ìsépè lẹni tí ń bá ń pè nígbà tó ń tẹ̀ wọn ọ̀gá bọ̀ àgbà lórí ẹ̀. Máa lórí náà wà tí ọ̀gá wọn lọ gbogbo gbogbo mẹ́ta tààlẹ̀ yìí tó fi parí ni. ẹ̀. Bẹ́ẹ̀ ló wọ àlẹ́ ìṣàlàyé ń pè wọ́n fọ nine hundred and fifty years. Ẹgbẹ́ gẹ́gẹ́ ló wò lọ nine fifty ìfẹ́ríkà ọ̀gbọ́. Ìtì ń sẹ̀ mí. Lọ́wọ́dọ̀ láti ṣàfi kọ́ mi yìí. Bàbá sì ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ lẹ́yìn tó kẹ̀mí ìwọ́sùn ẹ̀dọ́ ìjọba lọ fọ́ọ̀tì yẹ tí kẹ́ńsẹ̀ ní tí ó ti dára lọ́wọ́ ọ̀tẹ́ra lẹ́yìn tó kẹ́ ìlẹ́yìn ọlọ́run bá wá lo nine hundred and fifty years lọ́gbẹ̀ tàwọn ènìyàn tẹ́sẹ̀ lọ ẹwọ gbọ́dọ̀ tọ́gbẹ́ gbọ́dọ̀ tẹ́tọ́ ó wọ́n lo oríṣiríṣi àwọn ọ̀nà yìí ọjọ́ orílẹ̀ ọjọ́ orílọ̀ ọjọ́ sísúnmọ́ wọn ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ sí wọn ọjọ́ ariwo ọjọ́ gẹ́gẹ́ ó ń lọ gbogbo ẹ̀ náà kò wúlò fún wọn. ọ̀rọ̀ mi rúwìí wọn ni báyọ̀ lọ́gbẹ̀ẹ́ إني دعوت قومي ليلا ونهارا بكرة هلصة بكرة رمي وأكثر من يعني ولا وذلك له ولك ذلك من الكافر العمد من الكافر من الجارة ما استولح ما استمد ولا أبعد ده وسيك سيري كتسمي إلا وكسيري كذا النبي نوح عليه السلام وسيرو قال ما تفعل gbogbo àwọn tí wọ́n jẹ́ kẹ́pẹ̀ rí tí wọ́n gbà fún mi nígbà tí yọ ọ̀rọ̀ ìtọ́nà ń sọ ọmọ wọn láyé pé gbogbo parẹ́. dáríà ń gbà mí ilé ìwò bí ìpọnmọ provoke láti ṣe èpè lánàá tó ń pèpè sí. báwo ẹ̀sìn ọlọ́run ló bẹ̀rẹ̀ pé níwọ̀n alẹ́ sọ láàmú nígbà tó ṣépè láwọn ìjọ rẹ̀ kò kàn ṣàdédé ṣètò ọlọ́run ti jẹ́ pé báwọn eléyìí ò ní gbà lẹ́nu kò sí àbá mi one thousand years ní òun فهل انظرهم عمما دعوا بالنار وللنار يخلقون ويعملون إنسان الوجه ما ثم بعدها After them, النبي عليه السلام قبل سوى سبيل وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن أنت سنفأنوك ọ̀dọ́ àtàríwò jù bẹ́ẹ̀ lòun ò ní gbọ́mọ́ àwọn tó dùn nìkan náà ní ó gbọ́ o sọ́lá àtàbí tẹ̀yẹ́sì bílẹ̀ kẹrù ẹ̀fàrún má bàánú jẹ́ púpọ̀ after there ni wọ́n tó wá sípè rẹ̀dáyà ilé ìsúná ìbábọ̀ o láti mọ̀ pé ẹnì kẹta ń pè láti dúpọ̀ nígbà ẹ̀rọ lọ fẹ́ sípè kọ́lọ́ ọ̀dọ̀ gbà wọ́n wọ́n fi ẹ̀kọ́ tiẹ̀ dàbí àdábọ̀ Muhammad sọ́lọ́ tó náà irú ìyẹn akẹ́nàbí lówó orí lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ àgbẹ̀rẹ̀ máa ń gbọ́dọ̀ wọ́n ti bẹ́ẹ̀ lẹ́bi lẹ́nu yẹ́lẹ̀ án ẹ̀wọ́n náà kò fà ẹlẹ́bi ò sẹ́bi ilé gbogbo kẹfẹ́ ní àmúgbà lẹ́bẹ̀ ó ń sẹ́bi ilé àwọn ọ̀gá fáwọn kan gbàgbà kò bá tàbí ọ̀nà yìí ọlọ́mọ sábà ọlọ́mọ òun fi dáwọ̀ ọ̀rọ̀ mi kò ní ìgbà kan nígbà tí ẹni lọ́wọ́ tí ànábì jẹ́wọ́ pẹ̀lẹ́bí tí wọ́n lẹ̀ lọ́pọ̀ tó ṣe ogun gẹ́gẹ́ àgbà ànábì tọ́wọ́ ìnira wọn bá ànábì tó gbogbo sẹ́jẹ̀. Nàbì kan sàrí sílẹ̀ ṣọ̀kọ́ mú ṣáájú o. Wọ́n di ànábì yìí ẹjẹ́ kò gbé bèrè lọ́wọ́ ní o. Bóòlù àwọn oúnjẹ wọn ṣe jèrè àwọn tí wọ́n náà náà bá ànábì tọ́lọ̀ wọn tí wọ́n wọ́n fi àjọ bóòlù wọn ṣe jèrè. Ọlọ́run sọ ayé ẹ̀dá ọ̀hún lórí ìṣẹ̀lẹ̀ kàdínà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti dé. Mọ́tìrì tó gbé káfí ẹ̀jọ́ àbáṣe ń tó ìdá sí ọmọ òbí fẹ́ ní òun ìdìbò ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ ń lọ ọmọ mọ́ra tí wà yìí, ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ lẹ́yìn àyà àbìrà. Ó gbàgbé máa mọ máa mọ pé tí wọ́n tara ẹni tá ń pè rí ìyẹn ọlọ́run lè padà bí tó ń tàn tó gbà ó ń dára ẹ̀rọ àṣẹwà. Ṣùgbọ́n ayé ìrìntàbí kan bí wọ́n wà ní sẹ̀lá, àbẹ́ ń lọ lọ́wọ́ àwọn èèyàn lóòótọ́ nígbà tí wọ́n wúlò fún wa. náà ló mú sókè wọ̀. sọ ní ọjọ́ gbogbo àtàrà ẹni wa níbi ẹ̀mọ́ àwọn ọ̀dà tí lóba lè sọ̀láàmù kí wọ́n lò yìí a ní bí àǹfààní mẹ́ta kan tí a fẹ́ mú sí mẹ́rin nínú bá ayọ̀ níbi ẹ̀mọ́ bàdé sọ̀rọ̀ tí a fẹ́ kí bá a táyọ̀ yé sí nípa wípé tí a máa ń ṣe bá àwọn èèyàn gbọ́dọ̀ fi àwọn àǹfààní mẹ́rin yìí ká fi sọ ojú wa wípé ó lè ṣẹlẹ̀ ó sì mọ́ àwọn kẹfẹ́ ìwọ̀n ni pé dóòrò sọ̀rọ̀ lẹ́yìn al-haqqi wal-batil sọ́kàrà ìpàṣẹ lọ tààrà nígbà tó ń sàlàyé àwọn ọ̀sán tá a lè mú nínú dáàrà àná àlùsọ̀lá wọn ní ẹ̀ ní pé ẹ̀ ní wípé ìdíjà tó máa wáyé láàárín òdodo àti wọn ò lè tọ́ o. àwọn tó bá gbé òdodo lọ́wọ́ al tí ò sí nǹkan kan tí níta lè pẹ́ tí wọ́n ń ṣe ju òdodo lọ wọn ò lọ ìjáde tí wọ́n láwọn ò ní gbà wọ́n pẹ̀lú àwọn onírọ̀. láti ìjọ tó wọn ti ní parí máa bẹ̀rẹ̀ náà ni hapu àti báàsì ni wọ́n ti dúró ọba ti fèrè. àlejò ń jẹ́ lórí àwọn olùdarí ogun òdodo látàrí ara àti sàrà. ìbẹ̀rẹ̀ ìṣùgbọ́gbọ́ ni ẹni tí ń jẹ́ olùdarí ogun ọlọ́wọ́ sì máa jà wọ́n sì ní Tẹ́kí olùpẹ̀kẹ́ ní wọ́n tẹ̀lé sí ọgbọ́n àbàlìkálá. Ìyẹ́ wọ́n tó ní àwọn ti bẹ̀rẹ̀ wàhálà bá ìpínlẹ̀ pé àwọn sí ìmọ̀ àti ìmọ̀ orí oríta ẹ̀rù mọ́ lùtà ọ̀. Àìsí ìyẹ́ ń tàbí àwọn òtún ọ̀tọ̀ sí lára ọ̀. Tẹ́kí wọ́n gbé ń tẹ́ ọ̀pọ̀ láwọn ní ọgbọ̀. Wọ́n tẹ̀ máa fi jẹ́ lọ. Máa pé hẹ́pẹ̀rẹ̀ àti yàtẹ̀rẹ̀ yàtẹ̀rẹ̀. Máa ti dáwà tọ́lọ̀ ọkùnrin kí kú tó gbé wọn. Bẹ́ẹ̀ bá ti dáwà lórí sí ìgbẹ̀rẹ̀ Káàkiri bẹ́ẹ̀rẹ̀ lórí Sigbet nígbàtọ́rẹ́ nìkan tí ń kò mọ́ ti àìnígbàgbọ́ sọ̀rọ̀ láàyè pé kò sọ tún ní ìmọ̀ àwọn kásìkò sókè. Lọ́dọ̀ bàtàrà ni ó sì pèsè àkíyèsí wọ̀wọ́ wá àyàfẹ́ ilé mọ́tò lórí Sigbet. Ṣé òdodo àti ìrọ̀rùn ò ní fi jà á lẹ̀? Wọ́n tọ́ kí wọ́n jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ní à tọ́jọ́ wá ti dáwọ̀ ọ̀kan gbẹ̀rẹ̀ yàgbà fásitì ó kí gbogbo rẹ̀ bá ti gbà fún ọ ìtumọ̀ rẹ̀ wípé kò síjà mọ́ láàrin láàrin ẹ̀rọ ni òdodo àti ọwọ́ màdọ̀bẹ̀ tí wọ́n ti jọba jà ṣùgbọ́n ìdókè gbọdọ̀ fàwọn ọlọ́kọ̀ọ́rẹ̀ ni pé màdàmà sọ́dọ̀ ìjàmánú fàlhàkùnmọ̀ ìṣòro ìmùkọ́ ìwọ̀n ti wà lẹ́yìn ìrọ̀lọ́wò ní ọ́sìnkò bí ní wọ́n ti tẹ́ẹ̀bì ẹ̀wọ̀n bá ti ṣàdẹ́wò wípé òun ó jẹni kí ó rọ ẹ̀sìn olùrànwọ́ lọ́wọ́ wọ́n ti tẹ́ẹ̀bì ibi tí ààrẹ òun tó gbẹ́rẹ́wọ́ tẹ́ẹ̀bẹ́ wọ́n fi pẹ̀lẹ́ǹtì dáwà fáyé wọn ní àní ẹgbẹ̀rí bákan náà wọ́n ṣe ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون أخذ الدعوة وان يا الله النبي الله وزد ومان يقرأ ببيعه وإن جندنا لهم الغالبون أو جماع الله أو يدعو الله او تم بلاد أشياء الله من الله ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يورثها عبادي الصالحون إن المتعقصين يطيع بشيء tọ́lọ̀ ọba ti dúkọ́ máa bẹ sáájú kùránì wípé ànítíjà bá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láàrin àwọn tọ́lọ̀ àti àwọn aṣoṣù àwọn tọ́lọ̀ ní ogun ní àwọn aṣoṣù. olóyè kí ṣèjìbọ̀lá àná ìnà ṣèjìbọ̀lá wọ́n mú lùfìlẹ̀ hàn àwọn tí ó bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ìgbà ọ̀tọ̀lọ̀ kò sí bí gbàgbà bẹ̀rẹ̀ pàtó kò sí bí wọ́n náà ṣẹlẹ̀ náà ní ẹ̀mí lọ́pọ̀ tó oṣù ní ẹ̀dá ọlọ́run táwọn bá fún ní ọ̀nà kó gbáyé dáadáa tó ti bẹ́ẹ̀ náà ní ó padà sí bí kàmílà ní. àkọ́kọ́ tán pẹ̀lú dáwà ní ọ̀rẹ́ sọ́lá mi. ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ dáwà ní ọ̀rẹ́ sọ́lá mi ṣe àlùkẹ́yìnmọ́tú ti lè jáwé ìdákìlá sí ní kásìrọ̀. ṣé kàdà fún mi lọ́tọ̀ lára gbọ́dọ̀ fún wọn ní àgbẹ̀rì nínú nǹkan akọ́lára ní ọ̀rẹ́ sọ́lá. dáwà sí ní ọ̀rẹ́ sọ́lá mi tó tó التوحيد الصافي كنت بقي من ولا ولا على من وسائل معنى ابن كثير رحمه الله لما تقول ترى يا وي نصوص آه، يونس كما آمن معه إلا قليل أنا ما سأكلت يا روايات كما آه، فاتنقلنا الله وكذا فنوش ويا èyí الدنيا pẹ̀lú ní àwọn ìráyà من awon على ثمانين يعني so يعني طبق اليوم عليه السلام فلان أنا في سيرة إما أنا ولا تنبسو أعمل أشياء بالعوامين من ثلاث طيب لا تأثير رجع فلان عليه السلام لا قصد نوم وغلاحهم فالنوم وزيت والدستور والدستور ثلاثين تسبو سنة لغلو wọ́n náà bẹ̀rù kájà àtàwọn yìí ń kí wọ́n dàgbé. so dáyàwó mi ń wò pé bí ẹ̀rọ bá fẹ́ tẹ̀lé bí ìpàtẹ́ lọ́tún àti ìpínlẹ̀ nǹkan wo ó ní essence kìíní nǹkan o bẹ́ẹ̀ lọ yẹ́ lọ lọ́wọ́ yẹlẹ́ o. Kọ́lá ni kẹ́sìtọ̀ tó lẹ́nu tẹ́ àti fún Kọ́lán ilẹ̀ àdàbìnọ́mà. Lọ́pọ̀lọpọ̀ ìgbẹ́rù máa ní àṣàd àṣàd èébú ni màá ń bá dé o. Bìkà àti rírí kí ọlọ́run fi ẹyìn kó Adad lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí máa ń bá Adad kékeré. Ọkàn yìí lòmìn ẹ̀dá mi ń ṣọ̀tò. máa ń tàkọ́ sọ́dà tí báwọn èrò bá ti pè lẹ́yìn mi sí sọ́dà ó lè jẹ́ àmì tọ́lọ̀ mẹ́jọ òun gbàdúrà tàbí èmi ń bẹ́lẹ́ kan yẹ àbẹ̀wò ẹ̀lọ́ mi yọ̀ọ́ sọ̀rọ̀ mi yàtìk yọ̀ọ́ sọ̀rọ̀ mi yàtìk kò tí wọ́n kẹ́ni tí kí o pẹ́ kò máa ṣe kò tí wọ́n kẹ́ni tí kí o pẹ́ kò máa ṣe jù wọ́n nàbí yẹ wọ́n rí sọ máa wọ ahàj ẹgbẹ́ àwọn nàbí àwọn mi tí wọ́n wáyé wọ́n ṣe dá àwọn òyìnbó kàtẹ́gbà fún wọn sẹ́wọ̀n mọ́dá wà fẹ́yìn. ṣùgbáyà àbẹ̀rẹ̀ tí ó bẹ tẹ̀lé ẹ̀rìn propagation kan àbí tí ó tẹ̀lé ẹnìkan tí ń pèpè sójú ẹ̀nà àpẹ tí ń pèlè sí mẹ́fì pípẹ̀ tó yà sípò ẹgbẹ́ òní wọn ni wọ́n pọ̀ tó pípẹ̀ tó yà sípò ọ̀dà púpọ̀ ọmọ ìjọ ẹgbẹ́ yìí lu àìkọsọ̀rọ̀ nígbà míì ẹnì tó ń tẹ̀wé ìṣokùnye ní so àmì pé ìwíkọ̀ ìlú yìí o ọmọdé wò wá gan láwùjọ ìjọba tó gbà fún ọ̀rọ̀ tó tọ́ lásìkò tí wọ́n ń gbé dáadáa. Sọ láyé àwọn ní mo kébù omi púpọ̀ ti pọ̀ tó ní wọn ni wọ́n yan dáhùn sí ń ṣe mẹ́rin kí ló da òdà tó. Yàtọ̀ dáadáa màdùdó kọ̀tán bèbè káàdọ̀ rẹ̀bí wa yẹsùn náà ti wà níyì ní àlẹ́ àtàwọn àmì sálà bí sọ̀rọ̀. Sọ̀gbọ́n ni ìkẹ́sẹ̀ dá àtọ̀wọ̀ àwòsàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lọ. Sẹ́yìn bẹ́ẹ̀ ń lò ó sunna nada muhammad dabbari àwọn èèyàn àwọn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti lè ká ẹ̀rẹ́ ìkọwàá ìpínlẹ̀ ìdá lóòótọ́ àbí kò dà. Bákan náà, láti tẹ́lọ̀pọ̀ báyìí ọlọ́run lè ṣọ̀fọ̀ ọlọ́run lè bọ́ ọlọ́run lè jẹ́ni tí yóò dánwò yàrá wípé ọ̀rọ̀ òjò ṣẹ̀tì lọ́nà sẹ́yìn kí ẹ̀rùn ibú kápẹ́rẹ́ jáde nínú odò dáadáa. Ọlọ́mọ ń sábà ṣe ìtìláwò gíláàsì ń gbà mí ti gíláàsì làǹfọ̀ṣẹ̀ láti mú wọn. Ẹ̀rọ ìgbọ́dọ̀ ayọ̀ ní side discussion. Ẹ̀rọ ìlọ́ta ìtàlẹ́wọ̀ náà inú Yunus òun àtọmọ rẹ̀ àní ó fẹ́ sí ìrọ̀lẹ́ jẹ́ ọ̀rọ̀ ọba àríkẹ́rá mọ́ra àbẹ́lẹ́kẹ̀ ní ìgbẹ̀lẹ̀ kí ni bí ń kẹ́rọ ọmọlọ́gbà tó tóbi pẹ̀lú àní làyúsà lọ ọmọ ẹ̀dàlù pẹ̀lú ìsàlù ẹni tó rẹ̀ bí ọlọ́ gẹ́sọ́wá kẹbàì bí ọlọ́gbà ló fi wá gbìyànjú tó fún láti ní ọ̀nà tuntun rẹ̀ tó tí ń pẹ̀pẹ̀ sógbẹ̀rọ̀ lọ inú àwọn ọ̀dọ́ ẹni tó tapò ìbùnùwú ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ni. Kò túnbọ̀ pé ọjọ́ àfọ̀ ọkọ màá rẹ̀ àfọ̀. Kò túnbọ̀ pé ẹni ẹni ní ọ̀dọ̀ mẹ́rin ká màá lẹ́nu àjọ ni rẹ̀. Bàbá yẹn ń dẹ́mu ayé kú rẹ̀ aṣọ́tí yìí ọgbà nìṣọ́tí. Ìyá lè rẹ́ ní ibú tí òun jẹ́ bàbá ni bú o. Ní ìpìlẹ̀ ni wípé ẹni ẹni máa bẹ́ẹ̀ nìyí. Ìpìlẹ̀ ni pé ẹni ibú ni máa ń bí ẹni ibú. Wọ́n lè bá جاي من ربي والذي خبث لا يخرج إلا نكدا فتبع إيه دواء أميره الدوي قال ما في دواء ثلاث هو فبلد بيها دواء بلد بيها كنت قطت بصنع الله ذلك هلا إن تيجي تقول يا أتاكو قال داني الليل إنت بدعوة جامعة الحجاب يعني نور الهدو إنت دعوة قال شو ما مروه ما لأسوه الثاني báyà ni irú àdáwò yìí tó ní ọmọ mi dára náà ọlọ́run ti ṣàdáwò yìí tàwọn ààrẹ náà pẹ̀lú ìtànẹ́bẹ̀ àwọn ọmọdé sọ́láàmù nípa dáwà àwọn ọmọlẹ́bí rẹ̀ tó pẹ̀lú pẹ̀lú ọ̀dáàrẹ̀ lórí ẹ̀. àmì bẹ́yìn láàrin ṣe aláwọ̀lọ́wọ̀ lónìí ní pé a sọ ọ́ lẹ́sẹ̀ pé a sọ ọ́ rẹ̀. ẹ̀mí pé wọ́n lè jùlọ bí a alẹ́ lè ṣe dára yí olè sókè wọ́n lè alẹ́ lè mẹ́tò wíìn wọ́n sì máa sẹ́rẹ́ gbélé àwọn tí ń pè. ìpìlẹ̀ ní pé láì kò tọ́ tó dáyà tó máa wá fi ìpèsè ìròrí tó máa wá sépè láwọn tí ń pèsè lọ́wọ́ kí ni orí pápá pèsè lọ́wọ́ kí ni ìsáàjì tẹ̀lé àwọn tó ń pè lọ́nà àwọn èèyàn tó wọ́n sì sùn wùrọ̀ lórí ni o ọ̀sọ́bùrọ̀ aláàlá o ọ̀sọ́bùrọ̀ aláàlá fi yìí ó ṣe sùúrù lórí tí bá ń kàwọ́ látara wọn nú ìnira ni má sọ ìpè di ọ́ṣọ́ táwọn táwọn bá ń pè wọ́n ṣàdúrà fún wọn ó wúlò fún ọdún kan gbòdòlọ ọdúnbòlọ nígbà tí wọ́n ń lò ní tọ́jú bọ̀ ìtọ́yì táwọn ará tọ́yì tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ aládùúgbò tí wọ́n ṣe aládùúgbò olóhùn bá àlejò ọlá ó ní kí mẹ́lẹ̀ kú ìjọba lẹ́yìn mọ̀láìta kọ́lọ́ ló máa ṣọ́ àwọn òkè kọ́lọ́ bá ń lábí kí wọ́n fẹ́ lájọ. ọba ní ká máa wà káwọn ọmọdé táwọn ọmọdé àtàwọn rẹ̀ àlejò àwọn fọ́ọ̀pù táwọn eléyìí ò lọ́wọ́ ọmọ padà ní káwọn ọmọ tí wọ́n rí kí wọ́n gbà wọ́n náà nílò ohun sáwọn sáwọn pé bí bàbá ò bá gbà mọ́ padà já má sì pé lọ́wọ́ ni ò dá tó wọ́n á ní bàbá yìí kọ́ lọ́wọ́ máa dé kọ́ mi ẹ̀yìn mi máa yà lọ́wọ́ ẹ̀yìn mi máa sọ láti àwọn èèyàn àwọn èèyàn kẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ tó náà lè ṣàdúrà fún kí wọ́n bá ṣà láàyè òní sọ sí sẹ́tò fáwọn tí ń pè ní afẹ́ ṣùgbọ́n o nígbà rẹ̀ ń bẹ dáyà rẹ̀ ní ọpọtúnítì ó lè ní ọ̀sẹ̀ ń dẹ́kun ní kí n sẹ́tò fún kí wọ́n ní lára ní ìnira pé àníṣe ẹ̀sìn ọlọ́run ní àníjọ orí ṣe ìwọ́n bẹ̀rẹ̀ àrẹjọ mi gbogbo ọ̀sẹ̀ báyà rẹ̀ ń gbà lójú ọ̀nà tó ń tẹ̀pẹ̀ sọ́nà ọlọ́run ló ń bá bí wọ́n máa ń lọ bá ṣèjọ lẹ́nu ìwé tí wọ́n bá ti ń bí àti pèpè fún ọlọ́run ọ̀tọ́lá àwọn afẹ́ aláwọ̀ àrídáyẹkọ́ ó ti di hálẹ̀ ìpìnà ìyá ọ̀dọ́ ṣọlá fi ní pé yẹn lè ṣètò lẹ́ni tí bíbẹ̀ rẹ̀ àbí ṣèṣì rẹ̀ àbí lórí àti rẹ̀ ní pípé yẹn máa gbọ́ ọ̀sẹ̀ lẹ́nu ìṣèlú ní mọ́tà ẹnu bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tí òun gbọ́dọ̀ lọ́wọ́ ní káàbà àbùjá ẹ̀dọ̀ nǹkan ó sì mẹ́mẹ́ ọ̀run ká báyìí kan ni wọ́n fi màmá rẹ̀ lù ní ìṣọ̀bù pọ̀ ní tẹ́lú kan náà báyìí kan ni kalawa sàlá gazoob gazoob ni ọmọ ẹ̀rọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí sàlá ni pé ọba tí wọ́n wá wá bàyà tó ní ẹ̀rọ tí wọ́n yẹ ń bí ẹbí bí ọ̀rẹ́ kan mọ́ mọ́ mọ́ tí ó mọ́ ń bá ọmọ ẹ̀rọ wáyé bí lálàbà ọmọ tí wọ́n yẹ báyẹ̀ jẹ́ ọ̀rẹ́ báyìí ọ̀gá àwọn ni ló wà lára ẹ̀mọ́ káàkiri lẹ́tà ìlú mọ̀ ọkùnrin rẹ̀ wọ́n ní kí lọ bá wọn lọ àwọn tí wọ́n tó tí wọ́n lọ́pọ̀lọpọ̀ tí wọ́n gbà á lé ànábì lórí. alámọ̀fóòsì ó lóun sí ìwà ń bẹ òun náà gbé dàpọ̀ láàmú ní wọn òun náà bàtà àmọ̀ tó kí lábúra ẹnì kan sì jẹ́ mi wọn ó sì lọ kó àwọn nǹkan yìí lọ́pọ̀lọpọ̀ ó ní wọn máa máa wọn ìgbà tó lọ́dọ̀ lọ́kùn ṣùgbọ́n ó sì dá ẹ̀rọ lórí. tètè fún àtúnbọ̀ fótó alágbàfọ́lá òun ló ń sábẹ̀ níbi tó lẹ́bi sí ìbílẹ̀. Adébí alágún máa lẹ́kẹ̀ẹ́ kòròṣì. Ọlọ́wà kòròṣì ẹ̀rọ ọ̀dọ́ rẹ̀. Kòròṣì bẹ̀rẹ̀ dára bí àwọn kòròṣì àwọn ẹ̀rọ àgbàlagbà kòròṣì tí wọ́n sagbó rẹ̀. Àlàgún máa lẹ́kẹ̀ẹ́ kòròṣì. Ọlọ́wà na gbogbo tí wọ́n sọ̀rọ̀ máa ń dáfẹ́ àfọ̀. Inú tí wọ́n gbé àlẹ́bí náà àlẹ́bí wọ́n kúrọ́ وعليك بعقبة بن ربيع عقبة بن ربيع أراد دوله وشيبة بن ربيع شيبة بن ربيع أراد دوله والوليد بن عقبة بن عقبة وليد بن عقبة أراد دوله وأمية بن خلف أمية بن خلف أراد عقبة بن أبي معيط بين يعني عقبة وأبو معيط أراد دوله سنة 1906 àwọn ẹni yìí nígbà tí n tí wọ́n ṣe ó padà fúráńtì ànábì lè díẹ̀ ṣùgbọ́n àyà náà lè gbára rẹ̀ láwọn ààyè tí ó máa lọ fún extension life tí ò ní nǹkan mi àfáṣàn àbúkọ́ sí pẹ̀lú àwọn àfẹ́ẹ̀sì ọlọ́run tí wọ́n ń ṣe ìgbìyànjú bóòlù ẹ̀sìn ọlọ́run ṣe ní pápálá àwùjọ eléyìí kọ́ kò sàkùnrin bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìpìlẹ̀ àti dáhàyà àfẹ́sì má ṣe pẹ̀lú àlọ́dà lówó àdìsàrà pẹ̀lú pé èpè tí ló wù sọ́fà rìn èèyàn nígbà tí wọ́n ṣe tí wọ́n ṣe wọ́n padà ní reservation lè rí ilé ìsìlámù. wọ́n kẹ̀rọ sọ pé wá nǹkan àwọn ṣe ní pẹ́ o àwọn ba ló dúró lórí pẹ̀lúpẹ̀lú ń ṣe pẹ́ o ìṣòfò jẹ́ ohun tí ò dà. sọ́lẹ̀ ni ẹni tí a lè rí mú nínú bá wà lẹ́bẹ̀ẹ́ ọlọ́wọ́ àdìsọ́lám tí a lè rí kọ́ nínú bá wà lẹ́bẹ̀ẹ́ ọlọ́wọ́ àdìsọ́lám abẹ́ láti wà lọ́tà àwọn kan sí máa wọn yẹn tí a rí ẹ̀kọ́ tọ́pọ̀ múnú àdáwà yìí káàkiri lè fi ṣe àǹfààní níbi ìpèsè sí ọmọ ọlọ́run àìsọ́lá àdọ́dọ́ kọ́ lọ́sọ̀ àlékún ìtẹ́rẹ̀ àti ìgbẹ̀fọ́ ọlọ́run àìsọ́lá àdọ́dọ́ Muhammad sallallahu alaihi wasallam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين